àkókò tó láti gbàdúrà ẹ tẹ́tíléko ká jọ gbàdúrà kí olúwa kó gbọ́ àdúrà wa kí olúwa kó ràn wá lọ́wọ́ àmín. ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ àmín olúwa aláàánú bàbá tí kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bàbá ẹlẹ́dàá ọ̀run òun ayé adúpẹ́ lé ọwọ́ rẹ fún ọjọ́ òní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ àjínde fún ẹ̀mí wa gẹ́gẹ́ bíi ọmọ rẹ̀ ọ̀wọ́n tí ó gbé ọ̀gá nínú sáàmù orí kẹtàléní ogójì ọlọ́run adárawapọ̀ pẹ̀lú rẹ̀ ní àkókò yìí à ń gbé ọ̀gá nítorí pé ìwọlé ọlọ́run wa ní kùtùkùtù ni àwa ò máa ṣàfẹ́rí rẹ̀ òǹgbẹ rẹ̀ ń gbẹ ọkàn wa ẹran ara wa fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pòǹgbẹ níbi tí èmi kò sí báyìí ni èmi ti wọ̀ ọ́ nínú ibi mímọ́ láti rí agbára rẹ àti ògo rẹ nítorí ìṣeun ìfẹ́ rẹ sàn ju ìyè lọ etí mi yóò máa yìn ọ́ báyìí ni èmi ó máa fi ìbùkún fún ọ níwọ̀n bí mo ti wà láàyè èmi ò máa gbé ọwọ́ mi sókè lí orúkọ rẹ bí ẹni pé ìjà àti ọ̀rá bẹ́ẹ̀ ni yóò tẹ ọkàn mi lọ́rùn ẹnu mi yóò sá máa fi ètè ayọ̀ yìn ọ́ bàbá gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí yìí nítorí pé tí ọkàn wa ni a darapọ̀ mọ́ ọmọ rẹ tí a sì ń gbé ọ ká a fẹ́ máa yìn ọ́ nígbà gbogbo nítorí ìṣeun ìfẹ́ rẹ a fẹ́ máa yìn ọ́ lógo nítorí àánú rẹ ó wa la ọdún kan já gbáko nínú òjò ò jẹ́ kí òjò yìí kí ó gbé wa lọ ní ìgbà òtútù ní ìgbà ìyàn ní ìgbà ìṣòro ò jẹ́ kí afarapa bàbá ọpẹ́ àti ìyìn tọ́ sí ọ láyé àti lọ́run olódùmarè Baba afẹ́mọ́ gbé ọ̀gá gbọ́ àdúrà wa ní wákàtí yìí gbọ́ ẹ̀bẹ̀ wa nípasẹ̀ ọmọ bíbí rẹ nìkan ṣoṣo jésù kristi olúwa wa àmín. ara àyọkà wa ti ọjọ́ òní tí í ṣe ẹ̀kọ́ ìkíní ti ọdún titun inú èyí tí a wọ̀ sí ó wà nínú ìwé oníwàásù òun ni ó fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ ní ọjọ́ òní oníwàásù orí kẹta ẹsẹ̀ ìkíní dé ẹ̀kọkànlá ó kọ fún wa èmi àti ìwọ báyìí olúkúlùkù ohun ní àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ oòrùn ìgbà bíbí ni àti ìgbà kíkú ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn ìgbà pípa àti ìgbà ìmúláradá ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́ ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn-ín ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjó ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkó òkúta jọ ìgbà fífọwọ́ kọ́ni mọ́ra àti ìgbà fífà sẹ́yìn ní fífọwọ́ kọ́ni mọ́ra ìgbà wíwárí àti ìgbà sísọni ìgbà pípamọ́ àti ìgbà ṣíṣètì ìgbà fífàya àti ìgbà rírán ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn ìgbà fífẹ́ àti ìgbà kíkórira ìgbà ogun àti ìgbà àlàáfíà èrè kíli ẹni tí ń ṣiṣẹ́ ní nínú èyí tí ó ń ṣe làálàá mo ti rí iṣẹ́ tí ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti máa ṣiṣẹ́ nínú rẹ̀ ó ti ṣe ohun gbogbo dídára ní ìgbà tirẹ̀ pẹ̀lúpẹ̀lú ó fi ayérayé sí wọn lí àyà bẹ́ẹ̀ lé ẹnìkan kò lè rídìí iṣẹ́ náà tí ọlọ́run ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ títí dé òpin. ara nínú olúwa ẹ̀kọ́ ìkíni tí a kọ́ tí oníwàásù yàn fún wa ní ọjọ́ òní tí ẹ̀mí mímọ́ kọ́ wa nípa tirẹ̀ òun ni pé ohun gbogbo ni ó ní àkókò tirẹ̀ ohun gbogbo ní àkókò tirẹ̀ ara ǹjẹ́ ẹ rò pé ní gbogbo ìgbà ni a ó rẹ́rìn-ín tàbí ní gbogbo ìgbà ni a ó máa sọkún kí a wò ó ọlọ́run pẹ̀lú ti dá ohun gbogbo létòlétò a ó rí ní ọdún kan ìgbà òjò ìgbà ìyàn ìgbà òtútù ìgbà ooru àti ìgbà gbígbìn ọkà ìgbà yíyà ọkà ara nínú olúwa gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àkókò tiwọn bẹ́ẹ̀ pẹ̀lú ara nínú olúwa a ò lè fi gbogbo àkókò wa fi sùn àsùnpara a ò lè fi gbogbo àkókò máa fi jẹun a ò lè máa fi gbogbo àkókò máa fi jó máa fi jàjọyọ̀ kiri ṣùgbọ́n ohun gbogbo ní àkókò tirẹ̀ ní ọdún tuntun tí a wọ̀ sí yìí olúkúlùkù ni ó súre fún ẹnìkejì rẹ̀ a súre fún àwọn ọmọ wa a súre fún àwọn ọ̀rẹ́ a súre fún àwọn ará a súre fún àwọn wọ̀nyí tí a pàdé ní ojú ọ̀nà tí ayọ̀ tí ayọ̀ ni a fi súre fún wọn lóòótọ́ ọdún yìí àjọ ayabo fún wa ọdún yìí a jẹ́ ọdún ayọ̀ ọdún yìí a jẹ́ ọdún rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olúkúlùkù pẹ̀lú àdúrà tirẹ̀ yóò rí bẹ́ẹ̀ ọlọ́run ti pèsè pé kí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló wá kù ara nínú olúwa kí ni kí a ṣe kí ni kí a dì mú kí a mọ àkókò ohun gbogbo ní ìgbà tí ó tọ́ láti máa gbin ọkà kí a gbin ọkà ní ìgbà tí ó tọ́ kí a máa fi sinmi kí a sì sinmi ní tòótọ́ ní ìgbà ayọ̀ kí a máa yọ̀ lóòótọ́ àkókò náà kì í ṣe kò tọ́ fún gbogbo àwọn ènìyàn nítorí pé ní ìgbà tí àkókò wà fún ẹnìkan láti sùn àkókò kan wà fún ẹnìkejì láti máa fi ṣiṣẹ́ a ò sáwàá fún àyànmọ́ kan náà rárá nítorí náà má wo ti ẹnìkejì rẹ ṣe ṣùgbọ́n nínú àdúrà nínú ìrẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run rẹ ohun tí ó fún ọ ní ìmọ̀ láti ṣe ohun tí ó kọ́ ọ láti ṣe ohun tí o mọ̀ pé o gbọ́dọ̀ ṣe nítorí pé ó fún wa ní ọgbọ́n òye láti fi ṣe ohun gbogbo láti fi mọ̀ ohun gbogbo ǹjẹ́ nítorí náà ohun tí a rí pé ó tọ́ láti ṣe kí a má ṣe fà sẹ́yìn kí a yára ṣe kankan àti pẹ̀lú ara láàrin àwọn ọ̀rẹ́ láàrin àwọn ará láàrin àwọn alábàágbé wa àwọn kan yóò wá pẹ̀lú ayọ̀ àwọn kan yóò wá pẹ̀lú ìdààmú àwọn kan yóò wá pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn kan yóò wá pẹ̀lú ìdínilọ́wọ́ ará gbogbo wọn ní ṣiṣẹ́ pọ̀ fún ayọ̀ ìdùnnú rẹ. àṣà ti kọ́ fún wa àpọ́stẹ́lì Paul ti kọ́ bẹ́ẹ̀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 ẹni tí ó yàn ọ́ lọ́ta tí o rò pé ọ̀tá rẹ ni irọ́ kan dandan ló wà tí o fẹ́ kọ́ ọ. ǹjẹ́ ẹni náà tí o rí pé kìí kí òun ní òwúrọ̀ tẹ́ ẹ bá pàdé kìí kí òun má ṣe fi bá a bínú ẹ̀kọ́ kan dandan wà tí o fẹ́ kọ́ ọ. tó o bá bínú sí i o lè rí ẹ̀kọ́ yìí mú ara nínú olúwa. àní afúnyín ní iṣẹ́ pọ̀ ẹnìkejì rẹ̀ sì ń ṣọ̀lẹ inú wa ń ru ọ́ rárá ara má ṣe jẹ́ kí inú kí ó ru ọ́ nítorí pé à ò ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo ló wá ń kọ́ ara ẹ̀kọ́ yìí ni a ó rí nínú èyí tí wòlíì Jeremáyà orí kejìlá ẹsẹ̀ karùn-ún tí ó kọ́ wa báyìí bí ìwọ bá ń bá ẹlẹ́ṣin rìn tí àárẹ̀ mú ọ ìwọ ó hà ti ṣe bá ẹlẹ́ṣin díje ara ò ń bá ẹlẹ́ṣẹ̀ rìn àárẹ̀ mú ọ nígbà tí o wà bẹ̀rẹ̀ sí ní bá ẹlẹ́sìn jà ńkọ́ ṣé o lè dúró ara nínú olúwa ohun gbogbo ní ṣiṣẹ́ pọ̀ fún rere àwọn tí ó fẹ́ ọlọ́run nítorí náà ara nínú olúwa lóòótọ́ ọdún tuntun èyí tí a wọ̀ sí yóò jẹ́ rere fún olúkúlùkù wa ìwọ ńkọ́ kí ó tó rí bẹ́ẹ̀ a pè ọ́ sí àkíyèsí kan òun ni pé kí o ṣe ohun tí ó tọ́ ní àkókò tí ó tọ́ àní lásán kí o mú ọgbọ́n lò kí o mú òye lò kí o ní ìrẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run kí o mú èso ẹ̀mí èso ẹ̀mí èyí tí apọ́sítẹ́lì paul kọ sí àwọn ará galatia orí karùn-ún ní ẹsẹ̀ kejìlélógún a ó rí kà báyìí èso tí ẹ̀mí fún ọ òun ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ ìwà tútù àti ìkóra ẹni níjàánu òfin kan kò lòdì sí irú wọ̀nyí. ara gbogbo ìwà àti ẹ̀mí wọ̀nyí ni ẹ̀mí fẹ́ kí o máa lò ní kíkún wọn ní ọdún tuntun yìí nígbà náà gbogbo ìsúre tí a sún fún ọ gbogbo àdúrà tí a gbà fún ọ ní ọdún yìí yóò rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run nítorí pé ọlọ́run rẹ kò pè ọ wá fún ìyà nítorí pé ọlọ́run rẹ kò pè ọ wá fún ègbé kò pè ọ́ fún òfò ṣùgbọ́n ó fẹ́ pé kí o ní ìlọsíwájú nínú gbogbo ohun tó ń ṣe nínú ẹ̀mí nínú ara ní ìṣe ní ọ̀rọ̀ ní ọgbọ́n àti ní òye ara nínú olúwa ìwà tútù ìkóra ẹni níjàánu kí ó jẹ́ tìrẹ ní ọdún yìí kí ó máa ṣamọ̀nà rẹ nígbà gbogbo ní orúkọ jésù kristi olúwa wa àmín. ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run olódùmarè bàbá ayérayé a dúpẹ́ fún ọ ní wákàtí yìí tí o fún wa láti kọ́ nínú ọ̀rọ̀ mímọ́ rẹ tí o sì fẹ́ pé kí a di ẹni titun ní ọdún yìí kí a sì máa tẹ̀síwájú kí a máa dàgbà bàbá a fẹ́ ní ìrẹ́pọ̀ gidi pẹ̀lú rẹ nínú ọdún yìí bàbá wa fún wa ní agbára àti ní ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ ní nígbà tí ìwà bá múra láti sọ̀rọ̀ kẹ̀lẹ́ pẹ̀lú wa bàbá wá fún wa ní etí láti gbọ́ nígbà tí ìwà bá fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ bàbá wá fún ọ ní ìwà tútù ìrẹ̀ra ẹni sílẹ̀ láti gbọ́ ohun tí ó ń kọ́ wa ọlọ́run olódùmarè ọ̀pọ̀ ọ̀nà ni ó máa fi ń kọ́ àwọn ọmọ rẹ̀ wá fún wa ní ìrẹ̀lẹ̀ òun òye láti rí wọn mú ní òtòótọ́ ní orúkọ jésù bàbá a fẹ́ fi ọdún tuntun yìí lé ọ lọ́wọ́ àwọn wọn ni tí wọ́n wà nínú ìṣòro ní ọ̀nà kọ̀nà bàbá wá sọ òkè ìṣòro wọn di pẹ̀tẹ́lẹ̀ àwọn wọn ni tí wọ́n fi àìsàn wọnú ọdún tuntun yìí bàbá wá fún wọn ní ìmúláradá kí wọ́n sì rí ìgbéga tòótọ́ ní orúkọ Jésù àwọn wọn ni tí ìgbàgbọ́ wọn ti tútù bàbá má ṣe jẹ́ kí ìgbàgbọ́ wọn gbé tútù báyìí títí dé òpin wá sọ ìgbàgbọ́ wọn di gbígbóná ní orúkọ Jésù wá jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ agbára rẹ̀ kí ó jáde tààrà kí ó kọlu ẹ̀mí wọn nísinsìnyí kí wọ́n sì di ẹni àtúnbí nítòótọ́ nípasẹ̀ Jésù Kristi Olúwa Ọlọ́run Olódùmarè ohun gbogbo ní tirẹ a sì fẹ́ máa jẹ́ tìrẹ nígbà gbogbo nítorí náà tí a bá ń lọ tí a bá ń bọ̀ ìwọ ni kí o máa ṣamọ̀nà wa nínú ọdún yìí ìwọ ni kí o máa kọ́ wa ohun tí a ó ṣe ohun tí a ó sọ ìrìn tí a ó rìn bàbá ìwọ ni kí o lànà fún wa Olódùmarè gbọ́ tiwa ṣe kí ó ju ìbéèrè wa lọ nípasẹ̀ jésù kristi olúwa àti olùgbàlà wa Àmì. orin dáfídì ẹ̀kẹtàléníogún olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́ ó tu ọkàn mi lára ó mú mi lọ sí ipa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú èmi n kì yóò bẹ̀rù ibì kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi ọ̀gọ̀rẹ́ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú ìwọ tẹ tábìlì oúnjẹ sílẹ̀ ní iwájú mi ní ojú àwọn ọ̀tá mi ìwọ da òróró sí mi lórí àgò mi sì ń kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ń ó sì máa gbé ilé olúwa láéláé àmín. jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ tí bàbá àti ìdàpọ̀ tiẹ̀ mímí mọ́ máa bá olúkúlùkù wa gbé máa ṣamọ̀nà wa láti sísìn lọ títí dé òpin ayé wa àmín. ọ̀rọ̀ ìyànjú yìí láti ẹnu ìránṣẹ́kùnrin yín Mósè Ọlátúnjí ẹ̀yin lójú Olódùmarè àlàáfíà fún yín